ẹ̀yin èèyàn tó wà lórílẹ̀-èdè nàìjíríà Wasiu Àyìndé joyè ọmọ ológo kú wọ́n rí ọmọ yẹn mọ́lẹ̀ ní ààyè ni Wasiu Àyìndé má wò ó tó bá ṣe tán kó máa gbéyàwó ẹ̀ torílẹ̀ ẹ̀kan gbà tí wọ́n ṣe tán tí wọ́n ṣe ìyàwó ẹ̀ ó jókòó wọ lace àbí nígbà tó wọ lace lace yẹn àwọn Dubai ló ń ṣe wọ́n fi àpò ṣe ran àwọn lace yẹn àbí ó tà ń bíbá yìí tí bá fẹ́ gbọ́bọ́ mi fẹ́ má ṣu ẹ̀ mọ́ aṣọ fún ẹnìkan tó ṣẹlẹ̀ òun ṣe ritual ọmọ yẹn ìwọ ló ń pa wọ́n Wàsíù àwọn ìjẹ̀bú ẹ tó dẹ̀ pèmí lónìí ìjẹ̀bú ni ẹ̀yin ìjẹ̀bú ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ ara yín o ẹ̀yin ọ̀kọ́ tí ẹ̀yin kọ́ tí ẹ̀yin ọ̀kọ́ tí people ẹ ṣọ́ ara yín o ha ẹ tó fún mi ní in fact mo ń bọ̀ tẹ́ bá provoke mi I will vomit new phrases ayé yín máa bàjẹ́ sí gbòòrò mi no give a damn for anybody oní bullshit olórí burúkú kan tó ń pààyàn Wàsíù Àyìndé ọlọ́run joyè orúgbá òsì ọmọ ológo wọn sí láàyè ó mọ̀ ń pa ẹ́ Lizzy Anjorin mọ̀ ń pa ẹ́ ó yìnbọn lórí live shot ó ti yẹ yín báyẹn ẹ ń pààyàn ní Nàìjíríà ẹ dẹ̀ sápamọ́ sí ẹ̀yìn sí abẹ́ APC ẹ ti mọ̀ pé aṣáájú ń lọ sí ìpàdé àgbáyé wọ́n lọ sí United Nations meeting ẹ program ẹ̀ síbẹ̀ àwọn ọmọ tìbí náà ń kọ́ nǹkan máa lọ síbẹ̀ yẹn Wàsíù ló lu ọmọ yẹn Wàsíù wọ́n kàn máa bẹ àwọn èèyàn oríṣiríṣi nǹkan ẹjẹ ẹmọ ní tìtìmọ̀ sọ bẹ́ẹ̀ Wàsíù ti sọ àti àwọn sáré àrí níjàkọ̀ tí mo ń sọ story mo ti sọ wípé ó ní àwọn táwọn bá fẹ́ pa ọ̀tá mi ọwọ́ mi àmì ọwọ́ ọmọ mi náà máa gbé ìbọn sí kó yìnbọn fún mi àwọn tó lọ sí oṣù wọ̀nyẹn ẹ lọ́wọ́ step mother wọn àní ní ọjọ́ kan mo tún ti sọ mo fẹ́ sọ eléyìí o Wàsíù pààyàn Wàsíù ló wà behind all this nonsense òun ló ń bẹ àwọn èèyàn àjálẹ̀ tí wọ́n ràn ní nàìjíríà ní Wàsíù is involved Wàsíù kí ló dé tó fi gbé ìyàwó ẹ̀ tó bímọ mẹ́ta ń jọ sí tó fi fi sílẹ̀ you are doing evil ẹ̀ṣẹ̀ wọn ló ṣẹ̀ wá kúrọ́ mọ́ wọn wọlé nídìí wọn rùn òtòrí pé òun pa àyàn Wàsíù òun pa èèyàn pàyànpàyàn ni ẹjẹ́ náà yóò ń ṣe ritual ẹrù jọgọjọgọ ẹrù wèrè tó rù yẹn tó dì sórí Facebook ṣé o ti gbé wọn kúrò ni tún gbé wọn padà wá a máa tọ́jú ẹ̀ fún evidence ni wọ́n ń fi èèyàn ṣe ètùtù say no to terrorist ẹ̀yin ẹlẹ́tùtù tẹ́ fi èèyàn ṣe ètùtù you a terrorist anybody tó bá babaláwo tó bá ń bèrè èèyàn tó ń bèrè ẹ̀jẹ̀ apàyàn terrorist ni yín olóògbogbo yín olórí burúkú ẹ̀yin alájàálẹ̀ lórí láìsàtì nífi yìnbọn ó ti ń pariwo alágbọ̀nfọ̀ gbẹ̀rígbẹ̀ alágbọ̀n gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ yìí nìkan àti bíìsì lẹ́kí ọmọ yẹn kọrin sínú ibẹ̀ yẹn ẹ lọ gbé gbogbo orin wọ̀nyẹn kúrò lẹ̀ Wàsíù olóòjẹ oyè ọmọ odidi ọmọ ológo okú ó ṣe gàtẹ́ kò jọ gàtẹ́ ó ti dá gbogbo ilé wọn rú tán àní gbogbo àṣà wọn nìyẹn bó ṣe ń ṣe nìyẹn You can't hear me tell people to Google to interpret for you. Wasiu Ayinde, the musician, the one that's singing Fuji, she's part of this game. The daughter of Wasiu Ayinde is a Malian, I mean, Mali, a Malian lawyer. If you need money, He can tell them, you understand me? Wasiu Ayinde is part of it. Àmì oúnjẹ oyè kí ni wọ́n ń pe oyè yẹn tí wọ́n ní wọ́n fún wọn. Oúnjẹ oyè ó dúró sínú ilé kíní èmi ò mọ̀ wípé wọ́n ń jẹ oyè yẹn. Ẹ̀mí Ọlọ́run alàyè ló sọ fún mi pé kí n ṣe èpè fún gbogbo àwọn celebrate tó bá ń fèèyàn ṣètùtù. Àṣírí tú àbí kò tú? Mi ò mọ̀ pé wà lé awo obi tí àbí inú ìgbàlẹ̀ bí awo the lord just that money abẹ́ tí mi lẹ́nu jọ́ mẹ́ta kékeré máa ma wá làárọ̀ mo kò break mi kọ́ sọ sọ fún mi pé àwọn èèyàn tó wà bí ká èèyàn pọ̀ lórí facebook wàsí is part of it. all this thing they did to the boy family bí gbogbo ẹ ṣe fọ́ yánkanyankan so you will suspect this you suspect this you suspect this although everybody will now contribute to it. Wasiu, that the system of these Ajale people. Are you be hearing of Ajale? They are telling nígbà tí Ajale. The people here in Canada, they are asking, what is Ajale? They say basement where they used to keep treasures in or packers. They thought that's what I was saying. Ajale, the of Wasiu that Wasiu is controlling, is to kill people. And they'll be telling you there that, go and kill your mother, go and kill your father, go and kill your mother, um, siblings. What type of thing is that in Nigeria? If that man is the one that killed his son go, then àwọn wo ló sọ fún. The other boy Nibenye, yẹn suffer, sọ pay, wọn suffer. wọ́n sọ fún pé kó lọ pa little time they will show you how their wife and husband are dancing. Their partner in crime. Ìyàwó tí wà sí ìfẹ́ yẹn nígbà tó wá ṣe tó ní ẹ jẹ́ kèmí dìde kí lọ pè ìyá mi ẹ kí lọ pàdé ìyá mi. Ìyá ẹ̀ nǹkan béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀kí pẹ́pẹ́ yẹ àbí kí lọ porúkọ ẹ̀ Emmanuel Arọ́pò yẹn ìyá àti bàbá ẹ̀ ńkọ́ Wàsíù ti pa pàtó dé Abẹ́òkúta gbogbo ọba mélòó ló kú èmi mo pariwo mo bá ti pa Aláké tó kù mbẹ́ẹ̀ ó lọ fẹ́ mbẹ̀ partner in crime ni wọ́n ìyá ẹ̀ gọ́gọ́ tó kú ìyá àti bàbá ẹ̀ Wàsíù ló pa wọ́n mi òun mo lè ló lè jó nǹkan ló pa wọ́n but wọ́n jọjọ wà ní partner in crime ni wọ́n so tó bá ti ń sọ̀rọ̀ pé o pààyàn wá sí wọ́n máa ṣó ìpò obìnrin kan fine àwọn kan wọ́n wà wọ́n ṣe ìyẹn kọ́ là ń bẹ̀ lọ́wọ́ wọ́n ní de dìdì yẹn kí ló dé tọmọ yẹn kú tí wò rẹ̀ jáde tó rẹ̀ ló jáde láti lọ́ba tó rẹ̀ tún ṣe ọjọ́ba ẹlẹ́kẹ̀jì ní ìjẹ̀bọ́dé ìkà ẹ tó pè lẹ́nu náà kó wá pè mí àwọn ni mo sọ pé wọ́n fún mi ní ọba jìnnà ọmọ yìí ọmọ àgọ́wòye òun náà ṣàwò torí mi bá tọ́nà rẹ̀ sí yín ẹ wò má dì pẹ̀lú yín tí bá jókòó jẹ́jẹ́ tó bá fà mí nífàkúfà má dì pẹ̀lú ìyá ẹ̀ ó rẹ pé mi ò ti rí ọwọ́ yẹn láti ilẹ̀ ni kó tó ti pé ó dé junction yìí nígbà tí mo lọ jẹ́ gbogbo tẹ́ bá máa bá mi nígbàkúgbà mọ́ra tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti ṣàwo tó ṣe tó wà tó ti fa àwọn èèyàn ẹlẹ́yìn tó fi ń ṣètùtù lẹ́yìn máa fi sí permanent secretary lẹ́yìn máa fi sí kiri kan don't call me to tell me rubbish o mi am not jealous of anybody ẹgbẹ́ ọ̀tọ̀rẹ́ ojú yín kò fọ́ ìtọ́jú mi ayé yín ọ̀dà tó ti tèmi owó mi lẹ jí ó lè Wàsíù ìwọ ló pa Mohbad ó wu ọmọ nípa àwọn tó pa á system wọn lè sọ pé bàbá ẹ bẹ́ẹ̀ ni you plan it because of ẹjọba by force ó dẹ̀ ní ìgbèyàn láti ìmọ́lẹ̀ olórí burúkú ìwọ ló pa mọ́ báyìí wọ́n máa ṣòyàwó ìyẹn làwọn ẹ̀sọ́ ṣé ìyàwó tó fẹ́ láyé ẹ̀ nìyẹn tó bímọ fún ẹ ṣe bó ṣe gbé ní partner in crime wèrè apààyàn ritually terrorist wàsíù wàsíù ẹ̀yin èèyàn tí ń bá ń sọ tòótọ́ fún mi tẹ́ ẹ̀ bá gbọ́ Ah! wo Wàsíù máa pa yín lọ́mọ tí n bá sọ tòótọ́ fún yín tẹ́ ẹ̀ bá gbọ́ Wàsíù máa pa yín lọ́mọ nígbà yẹn wọ́n dìídì pé wọ́n sọ fún mi wípé wọ́n máa gbé ìbọn sí ọmọ mi ọwọ́ ọmọ mi kó wá yìn fún mi look at what they use my son to do for me and the jabu people are the one doing this ìjẹ̀bú olè apààyàn ìjẹ̀bú pààyàn ìjẹ̀bú ṣẹ́ríṣùà wọ́n ń gbọ́mọ ìgbà tí mo ti wà ń kékeré ni wọ́n ti sọ fún mi ní kàyé pé tí n bá ti rí ìjẹ̀bú kí n sá o pé wọ́n máa ń fi èèyàn ṣòwò òótọ́ ni òótọ́ ni ìjẹ̀bú pààyàn olè ritualisi wọ́n wá plan ẹ̀ ìwọ ló wà ń lé president lọ sí United America mọ́ ami, malia náà òun náà lọ síbì kan tìbí na wọ́n ti bìbẹ́ ìbò tó bá ti kú gbàrà báyìí kẹ́ sá lọ gbogbo yín sì tẹ máa ń pẹ̀lú ẹ̀yin ọmọ aṣíwájú ni mí o ọmọ aṣíwájú ni mí o aṣíwájú òkè ìjọ ọkọ ti ìmù gan èyí tó ń pè ní kí lorúkọ ẹ̀ èyí tó wà lórí Facebook tó máa láwọn taṣọ tó máa ṣú aṣọ wèrè kan ọmọ a máa pa yín ni tẹ bá ti ṣe wèrè ẹ pa yín ni gbogbo yín tẹ bá ti sọ̀rọ̀ pé máa pa àwọn èèyàn àwọn èèyàn gbogbo ilẹ̀ máa kúkú yà ẹ̀yin ọlọ́pàá nàìjíríà tí ẹ bá gbé ẹni tó bá tẹ bá dẹ̀ kúrò pé ẹlòmíì tó bá jẹ́ ẹlòmíì lọ ẹni tí òun ṣòun ló bá palẹ̀ bá gbé jáde kó ló pa Mohbad gbogbo ọmọ yín ẹni tó bá ṣe tẹ̀sí ẹni tó bá lọ kúrò excuse me bye. excuse me for for some time sorry oh you can come here put your things here ẹnikẹ́ni tó bá lọ gbé ọmọ ọba fún Ọ̀ṣun tí ò bá ń ṣe òun ló pa tẹ bá dárúkọ ẹlòmíì tó bá tó wọn tún máa ń sanwó ẹ̀wọ̀n ṣe tún gbọ́ wọn tún máa ń sanwó wọn ní má wọrí wọ accept pé wọn ló ṣe wọn wá fẹ́ nìyẹn lówó after some time wọn tún wá release ẹ ẹ ní mọ̀gbà tó release ẹ wọn lè sọ fún yín lójú pé wọn ti jẹ́lẹ̀ ẹ máa wá wò pé nìyẹn wà lẹ́wọ̀n wọn ti jẹ́ kí rẹgbẹrẹgbẹrẹgbẹ wọn kàn tú sílẹ̀ ni wọn lè ní kó lọ sílùú kan kó máa lọ ṣayé ẹ̀ mẹ́ wọn á kàn sanwó fún ni ìyẹn kọ́ Wàsíù ń jẹyàn bàtí mo sọ pé ń jẹyàn just ṣẹ́rí pé mo purọ́ ó ń jẹyàn kò sí ẹ̀ lè délé ẹ̀ kó má fẹ́ wó oúnjẹ fún yín bí òjò ògógó bí òjò kọ̀ọ̀kan á ní kẹ́ ẹ mú ṣáà ni á ní kẹ́ ẹ mú ó pààyàn ẹ fi rẹ́rìn kò máa ń ṣẹ̀rìn anyway ẹ máa rẹ́rìn Wàsíù pààyàn Wàsíù ọmọ yẹn oh, àwọn alájàlẹ̀ ló pa gbogbo wọn ẹgbẹ́ bá ti rẹ́jọ́ eléyìí o eléyìí o eléyìí o sáyìn àwọn alájàlẹ̀ nìyẹn wàsíù ló lórí wọn àwọn àfáà wà nù wọn ṣẹ́gbẹ́ gbogbo owó gbórí wọlé pásọ̀ wà nù wọn bẹ́ẹ̀ ni àwọn ìyá wọn tó bá sọ pé ìyá wọn òṣì yẹn ojú ya àwọn ìyá apàyàn jẹ́ wọ́n wà nù wọn kí máa ṣe rọ́ kò ṣe rọ́ ẹ máa rí gbogbo ẹ̀ báwọn máa ń gbogbo ẹ̀ wọ́n máa ń fún yín ní wọ́n ní ẹ̀rí bẹ́lẹ̀ ṣe ṣe ẹ̀rùwẹ̀ wọn nífẹ̀ẹ́ àwọn wàsíù wà ṣẹ́rí àwọn aráalé ẹmọrísì tí mo fi sọ títọ́ ọmọ mi yẹn wọ́n máa sọ pé ṣé mo pé tí ó bá gbé ìgbọ̀n sọ́wọ́ ọmọ wọn míwàá wọ́n dẹ̀ ti máa sọ fún yẹn náà pé tó o bá ti ṣe nǹkan tá a bá ní kó o ṣe ìwọ la máa pa dípò ẹ̀ sọ́ngbà tó bá ti sọ fún bàbá pé o gbúdọ̀ ṣe bàbá máa ṣe ni bàbá máa ṣe kí ni bàbá máa ṣe ni bọ̀tí tó fẹ́ lò fún gangan tó ní ìdèyàn yẹn gangan Wàsíù ni tọ́lọ́ wà nílé awo ó lóun joyè ó yọ ṣíwó ní ṣé téèyàn bá joyè ọ̀tún bá ṣùgbọ́n mi gbà tó joyè tó jo lórí ọmọ ọba ṣé wọ́n lọ ń ṣe ètùtù fún bí ọba ṣé wọ́n lọ ń ṣe ètùtù fún bí ọba tó fi odidi ológun ọmọ rì mọ́lẹ̀ olóbùkú ó máa ṣe tá a máa gbéyàwó wèrè wá síbí gbogbo wọn máa ṣe péyàwó wọn pupa kò ní dáa fún yín ṣọ̀pọ̀lọ́ ló máa gbogbo yín tọmọ tọmọ gbogbo ẹjọ́ bá ti ṣe tutù lórílẹ̀‐èdè nàìjíríà ṣọ̀pọ̀lọ́ ọlọ́run tó dá ayé àtọ̀run máa fọmọ wọn ṣòfò gbogbo ẹjọ́ pa mobile ọlọ́run fọmọ ẹ̀ ṣòfò olúwa fi ṣòfò tọmọtọmọ ni o. Wàsíù mọ̀ ń pa ẹ̀wọ̀n rẹ̀ sọpá rálé kan ta ó máa ń bínú obìnrin yẹn ni ọ̀bọ̀bọ̀ yẹn ni ayé yín ò dẹ́ẹ̀ tí mọ ní ti àwọn èèyàn mẹ́rin ló kú lẹ́yìn Davido nígbà tó ń kú ọ̀ǹtì tí mo pariwo ń bí pé má ṣù pẹ̀lú girlfriend ẹ̀ mọ́ owó ló lọ fi ń bẹ̀ nípa tó ti fowó bẹ̀ tó lórí stage oríṣiríṣi owó ṣé nǹkan tún ṣe even gan èyí tó wà ní Ọ̀ṣun ṣètì ẹ̀gbọ́n Davido tó gbé rẹ̀ nímọ́lẹ̀ ẹ má bínú sá o ẹ bá dẹ̀ bínú dàsí ọ̀ṣàlàlà o ìgbà tó bẹ̀rẹ̀ sí lọ jójó Wàsíù ẹ láti lọ tún ló fún lówó ló tó wọlé kì í ṣe Tinubu ló ń pàṣẹ kì í ṣe Tinubu àti Ọ̀ṣínbàjò bàtó wà mẹ́kí lọ́ṣínbàjò ṣe Wàsíù àtàwọn alájàlẹ̀ ló kọ̀ tó Yorùbá Wàsíù àtàlájàlẹ̀ àwọn alájàlẹ̀ ló kọ̀ tó yìí o náà máa sọ pé àwọn ìyá kan àwọn kiri kan bàbá kan gbọ́dọ̀ tó ti tẹ̀sẹ̀ àtìgbà mọ́lẹ̀ ẹ máa gbọ́ tírísì náà máa sọ ẹ gbọ́ tó ti pariwo gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ làjọ kàn láti jọ yìí. hòtẹ́ẹ̀ tó ti lóun fẹ́ lọ ṣe patí sí hòtẹ́ẹ̀ wo ló ti lóun fẹ́ lọ ṣe patí tírísì fẹ́ lè ó fẹ́ lọ ṣe oyè tó jẹ ní ìpẹ̀rù àbí ibo ló ti lóun dé yìí ibo ló ti fẹ́ lọ jẹ oyè ibo ló oriental. Mm. oriental yẹn wọ́n ti darí mi lọ síbẹ̀ rí njọ́ kan tí wàsíù ní kọ́ máa bèrè ọmọ lọ́mí wàsíù máa ń pa irọ́ ah wàsíù ló lo ọmọ yẹn but wọ́n lò ó wọ́n beat around the bush ṣe gbogbo géèmù yẹn ẹ mọ̀ wọ́n ti sin ọmọ yẹn wọ́n kàn fẹ́ kó gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kàn mọ́ mọ̀ ní kí n jí lóru ọjọ́ kí n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà ọ̀pọ̀ ti fìbọ̀ mi ò mọ̀ pé wà lé awo mi mọ̀ pé wà lé lédi. olúwa o gbogbo àwọn tó ń wọnú ìpàlẹ̀ òkùnkùn láti fọmọ ọlọ́mọ ṣòfò ní orílẹ̀-èdè nàìjíríà láti máa lo ẹ̀jẹ̀ ènìyàn olúwa gbogbo tó bá ní láyé olúwa bá wa bàjẹ́ lójú ẹ̀mí wọn o bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà jésù agbára wa tẹ́ ẹ bá ti láìkì Mohbad sí ẹ máa ṣépè àdúrà ìpè ńláńlá ni kẹ́ ẹ gbé jáde kẹ́ ẹ dẹ̀ lo àyájọ́ ẹgbẹ́ tó bá ní bíbélì ẹgbẹ́ bíbélì èpè gidi ẹ sọ kalẹ̀ fún gbogbo àwọn èèyàn tí ó bá ti ní ọwọ́ nínú ikú ọmọ yẹn àtẹni tó bẹ bàbá ẹ̀ síbẹ̀ ni àwọn kan tó bá sọ pé tó bá yẹ bàbá ẹ̀ náà ni wọ́n bèrè wọ́ọ̀ṣẹ̀ ni wọ́n máa wí pé ọwọ́ ẹ̀ ń fúnra rẹ̀ ló máa pọ̀ ọmọ ẹ̀ ẹni tó ti sọ fún ọmọ mi pé wọn náà Zaria ló sọ pé ọwọ́ ọmọ mi ọjọ́ tó bá máa dín pẹ̀lú ẹ̀ wò ó ọwọ́ ọmọ ẹ̀ náà máa gbé ìbọn sí tọ́mọ aníkóyìn fún ẹ látòkè wá ni Wàsíù ló ń kọ̀ǹtró wọn àwọn alájà ilẹ̀ olórí burúkú àmì o rest in peace Mohbad Wàsíù ń pààyàn Wàsíù lọ sí wọ́n ń ṣe òkú ọmọ star kan lọ́wọ́ tẹ́kọ̀ ọmọ yìí òkú sí a máa lè mú kiri a máa máa lè mú kiri ni láti máa gbowó ó dẹ̀ ti mú irú malia kò sí tó kàn mí pẹ̀lú ẹni tó bá ti ń terrorize èèyàn kò ní dáa fún terrorist òfò ní terrorist máa ṣe FBI tẹ bá ti ẹ kò ṣe bí olórí wí sí tó dẹ Wàsíù Àyìndé ò lè lọ Nàìjíríà gan ò ní gbà ẹ ọba tó ló fẹ́ jẹ ń jẹ bóde yẹn gbogbo àwọn tó tiẹ̀ lẹ́yìn láti pẹ́ pa àwùjalẹ̀ gan Ọlọ́run máa pa gbogbo yín ni torí Christian Àwùjalẹ̀ of Ijebuland ẹ jẹ́ káwọn èèyàn máa rọrí fọwọ́ rọrí kú èèyàn tó pa ti pọ̀ jù Wasiu is a killer ó ń joyè lọ́wọ́lọ́wọ́ ò mọ̀ pé ó rè záìbùrò gan àwọn èèyàn wá gbogbo àwọn tó pa yẹn náà ni tẹ bá ti mú tó bá ti wà nínú ilé ẹ tó bá ti lọ wà nínú ilé ẹ àwọn alájàlẹ ẹ gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn ìyàwó will be torture they will be torture each other ni no peace they will tell this one eléyìí ló ń ṣe eléyìí o eléyìí ló gbàgbọ́ eléyìí eléyìí ló yẹ eléyìí ń wéré eléyìí ló pa ọkọ eléyìí ló fẹ́ gbọ́ kéré wọ́n máa máa torment ẹ just to scatter your home by the time they finish with you nobody none of you will sit down together to reason together everybody will go in different way ni sáàyìn wọn ni Wàsíù ló lò torí wọ́n nídìí èèyàn ológun dẹ̀ ni ó gbúdọ̀ lò wọ́n máa ní kó ba lè pẹ́ lórí ìtẹ́ yẹn èèyàn ló fi ń ṣe èèyàn yẹn ti Wàsíù ni èmi ò mọ̀ ẹ lọ́gbọ́n ọjọ́ yẹn tí kìíní yẹn I came out I was just praying I was angry aṣọ mo wọ ọjọ́ iná white aṣọ tí mo tiẹ̀ ti mo aṣọ white báyìí mo wọ̀ mo dẹ̀bẹ̀ sí gbàdúrà I was angry in my spirit my spirit was cross wo mi wá sí kò sí kankan tó lè fi mí ṣe tó bá máa pa mí wà kọ́kọ́ pa ọlọ́run wà á pa ẹ̀mí mímọ́ wà á pa jésù wà á pa ọlọ́run tó dáyé àtọ̀run tó bá ti pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta nǹkan wà á pa èmi wà á ṣèwárí mi pa wà á wá rí ọmọ mi pa ṣùgbọ́n yẹn gbogbo ibi tó ti ṣe láyé ọ̀run máa tú ẹsẹ̀ tó bá jẹ́ pé irọ́ la pamọ́ ẹ tó kì í ṣe ritual ìburú aburú kọ̀ọ̀kan ní ṣe ṣùgbọ́n tó bá pé irọ́ o ìkà ló ń ṣe ó ń pààyàn ọlọ́run ò ní bò ẹ mọ́ lágbára kristi ìjọba yìí orí ẹ̀ làṣí àṣírí ẹ̀ ti tú already pàtó ti fẹ́ pa Tinubu tí ò ṣe é pa ẹ̀yin Ìjẹ̀bú náà ẹ̀yin Ìjẹ̀bú ẹ ṣọ́ ara yín o ẹ ara yín ẹ ara yín èmi máa tú gbogbo àṣírí yín o ẹ̀ṣọ́ ara yín bí mi jẹ́ sọ fún yín tó bá bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì láti wá ta sí mi láti wá máa gbọ́ mi ẹnu àbí láti divert attention mi síbòmí àbùkù máa kàn ya yín àbùkù máa kàn mọ́ yín. ẹ̀yin olórí burúkú yìí gbogbo àwọn tó bá ti jẹ́ ẹ̀sìkì ni wọn tó bá ti lọ ṣàwo awo òṣì awo wèrè tó máa máa fèèyàn ṣètùtù gbogbo àwọn òkùnkùn tẹ́ ẹ ṣe lórílẹ̀‐èdè náà gbogbo ẹni tó ṣàwo tó ń fi ẹ̀jẹ̀ yàn ṣòfò tó ń fi ẹ̀jẹ̀ yàn wẹ̀ lórúkọ Jésù ó yá gbogbo ohun tẹ́ ẹ bá yẹ yín ṣe kó páyé lójú ẹ̀mí yín o kí ọ̀run kó la ilé yín kọjá pẹ̀lú ìbínú o agbára ńlá tí a fi bẹ́ Íjíbítì wò lọ́jọ́ náà kọ́run fi bẹ̀rẹ̀ yín wò gbogbo ẹni tó lọ́wọ́lọ́wọ́ nínú ikú ọmọ tó pè ní Mohbad yẹn Mohbad yẹn Ọlọ́run tó dá ayé àti gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú ọmọ náà ọlọ́run fi wọ́n ṣe òfò gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ fi wọ́n ṣe òfò tọmọtọmọ bó ṣe máa jẹ́ nìyẹn kò ní yí ọ̀run sáyẹ̀nsì. ẹ̀yin ọ̀kọ́ tí sẹ́líbrẹ́tì kò ní dáa fún yín o gbogbo ẹni tó bá ti ń rẹ̀yàn ṣòfò tó fún ẹ̀ ní sẹ́líbrẹ́tì ní orílẹ̀-èdè nàìjíríà kẹ́ ẹ̀ ṣòfò tọmọtọmọ o lórúkọ Jésù ṣe máa jẹ́ nìyẹn I can't eat. I was just taking sweet, looking for something to just put in my mouth. I can't eat. People are not saying amen because they love e, evil people. They don't say amen because they love evil people. I'll have you back They can't say amen. They love evil people because they are evil. Wasiu, Shamin, ó rí pé kó gbogbo pàrùpàrù paru gbogbo pàrùpàrù òsì olórí burúkú wọn yẹn wọn máa kó wọn yẹjọ máa fi dẹ́rù bàyàn nígboro ẹnikẹ́ni tó bá ti rọjọ́ ìwọ kan ṣe kíní kan fún onírò òsì lára àwọn tó lọ dọ̀bálẹ̀ fún yẹn tó máa tún yóǹkì wà ń bẹ̀ yẹn tó máa máa fògo wọn pààrọ̀ ògo ìyá wọn máa kú bàbá wọn oní bàbá máa kú àwọn ìyá tí wọ́n máa dàgbà wọ́n máa wọ three hundred àwọn náà wọ́n máa pa àwọn èèyàn kiri. tọ́ bá ti pààyàn tọ́ ẹ̀ mọ́ pé ètò pè ní Sam Larry yẹn náà gbọmọ ló lọ mẹ́ka nígbà tí ìlísì náà nígbà yẹn lọ mẹ́ka yìí ni tọ́ bá ti ṣe tọ́ bá wà lọ mẹ́ka ah mẹ́ka máa àwọn àṣetáni wọn tún lọ máa sọ̀kò fún àṣetáni àwọn originals àṣetáni wọn máa lọ sọ̀kò fún àṣetáni ìyàwó ẹ̀yẹn náà máa sọ̀kò fún àṣetáni ọgbọ̀kọ̀lọkọ̀ wọ́n ṣe oríṣiríṣi sáì wọn ni wọ́n máa ṣú ẹsẹ̀ wọn fún wọn bó ṣe mọ́ mo ṣe bóra tó ṣe mọ́ tó tó tó pèntì olórí burúkú apààyàn apààyàn wọ́n máa ń ṣe òun wọ́n wọṣọ olórí burúkú ṣé òun náà ń bá yín sọ ṣé òun náà ń bá yín sọ olófo olórí kan lọ sí wọn máa ní kàn sẹ́ni yẹn láàyè orí ti sọ̀rọ̀ gan ọ̀rọ̀ pọ̀ a máa sọ gbogbo tí n bá lọ ó hàkì terrorist ló máa hàkì àkáǹtì èèyàn why do you hack me why do you follow me up and down bí tí n bá lọ wá máa bẹ̀yọ̀ sí mi tíyàwó ẹ̀ bá wọ aṣọ kan wọ́n máa ní kán lọ kó àwọn aṣọ kan kó máa ran fèmí kò ní dáa fún ẹ̀ ò ní ṣan tó dáa jẹ òfò ló máa ṣe é aláyé bàjẹ́ àwọn ní mental problem èèyàn wọ́n jẹ́ oúnjẹ èèyàn ọmọ kan náà bó ṣe wọlé gbogbo èèyàn ó ti fẹ́ẹ̀ pa wọ́n tán aláyé bàjẹ́ aláyé rádaràda àṣírí yín ti tú àṣírí ti tú tó má ti sọ pé tí gómìnà Lagos kó try kó má ṣe kó má investigate kó má investigate drinko kó má investigate agbára máa pààrọ̀ ara wọn agbára ó máa pààrọ̀ ara wọn abiyamọ ọ̀run ń bínú ọlọ́run ń bínú àwọn abiyamọ ọ̀run ń bínú bẹ́ẹ̀ ni ọlọ́run ń bínú àwọn abiyamọ ọ̀run ń bínú ẹ fóòdù ọmọ simply because ti sọ̀rọ̀ ajálẹ̀ what is good about ajálẹ̀ kí ló promote lórílẹ̀‐èdè yìí everybody máa kọ̀kọ́ dédé wọ ọmọ kan wọ́n kọ̀ dédé ní kó lọ pàjẹ́ wọ́n dédé wọlé ìwọ̀n náà ìyá ẹ̀ ló ní kó lọ pàjẹ́ olórí burúkú yín olóṣè olè frustration woman Wasiu is frustrated is mentally derailed and that's why he's calling his occultic that's why he's terrorizing he's doing terrorism ọmọ àlè ọmọ àlè Ìjẹ̀bú fẹ́ jọba Ìjẹ̀bú tell us show us your father show us your father. Mwale. Ó ti sọ Facebook. On Facebook they have turned it to unculty places. Unculty place. Gbogbo àwọn èèyàn yìí sí wọ́n dákẹ́ All of them they've everybody is quiet now. Because wọ́n rí èrò púpọ̀ ngòrò yẹ wọ́n jẹ́ kó tún parí ìsìn gbogbo máa dà They are all killers. After killing they, they then they be running up that hey eh, we are APC, we are under this, we are we are with uh, uh, um, President Tinubu president Tinubu never show ọkọ títí wọn ò dẹrù rè káàkiri kàn máa jáde kàn máa sọ pé wọn ń ṣe wọn ò dẹ wọn lọ sí Saudi njọ wọn lọ gbàdúrà ìyàwó wọn pásítọ̀ ni mbọlẹ tí kó ní bọlẹ òsínwín ti ń bọ̀ gbogbo yín ológun ológun kà fẹjẹwẹ mújẹmújẹ vampire killer of destiny wọn ṣe Nàìjíríà sí ẹni tó torí ìwọ nìkan ni alẹ gbogbo wọn wọgbó máa ṣe ṣe kọ̀pútì ọ̀kan kiri a máa wọṣọ ṣáṣọ náà sọ pé kó wá wọ̀ lórí burúkú ara ti ta àṣírí ẹ̀ ti tú. Wàsíù is a suspect also oyè tí Wàsíù lọ ṣe tó rúgbá kiri igbá wèrè tó gbé láàárọ̀ yìí tó ń gbé nídàájọ́ òru òní ẹni kó ẹnu ọgbẹ́gbà yẹn síta kẹjẹ́ gbogbo èèyàn máa pín kiri tó bá ti jẹrú kíní yẹn ògo ọlọmọlọ́gbọ̀n ni wọ́n bèrè ńbẹ̀ ẹ̀mí ló fi wọ̀n mí kì í ṣèyàn ọlọ́run tó dá yàtọ̀ ló fi wọ̀n mí kò ṣèyàn mo dédé bàtà mi ò mọ́ tó wà nílé àwọn mi mọ́ tó wà nílé lẹ́dì mo jí làárọ̀ mo ní ọlọ́run bẹ́ẹ̀ sí mo let me show you let me show you the day the day that boy died. I was just praying. I woke up. I that day she go she mo lọ bí ṣẹṣá. I started praying. Pé gbogbo nǹkan tí ẹ rí pé láti jọ money. go and check them. All of them their mother will die, their father will die, eléyìí will die, kìnìkan will die, kìnìkan will die, Iba will die, all of them. After some time when they just build the house or they just give them some money hundred million your account somebody will die ele will die this will die ẹ wá gbọ́ èmi o ṣe ni mo jí làárọ̀ kùtùkùtù ní ọjọ́ náà lọ́hùn the spirit of God said I should, I should pray that prayer and I was bitter and I was praying that every occultic sermon celebrating wasting people's soul and life that Lord should expose them and destroy them and destroy their children. The second day, what I noticed on Facebook is that people start flashing, I mean, start tagging me somebody that will be cursing ẹ tó bá fẹ́ kí n kú ẹ máa kú tọmọtọmọ ní o wọ́n ṣò mí ní lẹ́gẹ́ ibi tó ti ń ṣe pé wọ́n tag mi ní lẹ́gẹ́ ibi tó ti ń ṣe pé tag mi ní gbogbo àwọn èèyàn tó bá ń ṣe pé wọ́n tag mi ní gbogbo àwọn èèyàn tó bá ń ṣe because àwọn ò ní jáde torí pé wọ́n fẹ́ bí àwọn èèyàn yẹn padà láti wá máa ṣe pé wọ́n fẹ́ kàn mí gbọ́ èpè yóò lè rán mi torí pé èmi ò tiẹ̀ dárúkọ anybody ṣùgbọ́n Wàsíù Àyìndé ó ti ṣèkà ó dẹ̀ máa ń ṣèkà bó ṣe fi ìyàwó ẹ̀ sílẹ̀ gbogbogbò mi tó bá ti fẹ́ á pa ìyá wọn àbí bàbá wọn tó bá ti fi wọ́n sílẹ̀ ó ń pààyàn kí lẹ́ ń ṣe ìyẹn fún ní nàìjíríà ṣé kìí ṣe kórè àwọn èèyàn ti dàrú ẹ fèsì Wàsíù ó ń joyè ṣẹ́rọ́ ni kí ni wọ́n ṣe ń ṣe mọ́bà ikú ìgbà tó ń wà nílé awo wọ́n wá ń sunkún pàtàwọn èèyàn ṣe owó lálẹ́ dákìrí òun yẹn ń jáde ó dẹ̀ ń ṣe bíi pé ó ṣe ẹ̀fẹ́ jọba ọba dẹ̀ ṣì wà níjẹ̀bú òde ọrọ̀ ọba dẹ̀ ni wọ́n ń ṣe fún láti ti mú àjà láti mú kí lórúkọ wọn kábíyèsí àwùjalẹ̀ pa kí ló dé kí ló dé Wàsíù pa gbogbo ọba aláàfin Ọ̀yọ́ ìṣèṣì kan àwọn ló pa náà Wàsíù wà náà wọn tó pa náà ẹni wọn ṣe wọ àfin ni wọ́n dọ́ gbogbo ìyàwó aláàfin Ọ̀yọ́ wọ́n pa gbogbo wọn jẹ́ lísìnà wà nú wọn wọ́n máa bẹ̀ àwọn obìnrin sí ẹ láti sẹẹtì ọ̀pọ̀ òun náà ní málẹ àkọni lórí ẹyẹn so ẹ̀yin pọlitíṣà táyé yín ti bàjẹ́ látọwọ́ àwọn guest tó ń fi sẹẹtì yín tá a bá sọ̀rọ̀ tẹ́tí máa ma ṣorí lè gbélégbé máa ma ṣorí bí orí pákó wọ́n ń bà yín jẹ́ náà kàn ń já yín ni torí wọ́n ṣèkà wọ́n ṣèkà. Wàsíù ti pààyàn kọjá rádaràda olóbi súnmọ́ tì. Èmi ò mọ̀ oní mo fẹ́ sun wọ̀nyí kó má dàbí rọ́. Ẹ jẹ́ ìfún wọ̀nyí. today is twenty àbí twenty one this is thirteen on the thirteen ọmọ yẹn kú ní on the twelve so wọ́n ti sí I think Odiri died on the twelve on that night I don't know I have a dream see on this video listen when go and listen to the video ìgbà yẹn ìgboro ò tí ì dàrú báyìí o. Ìgboro ò tí burst bó ṣe burst ń sìn kò tí burst lẹ́yìn tí mo ṣe fídíò ìlú Ìgboro burst it's because of the direction God has given to me and I was praying here I say attention o attention mo fi ṣe o come and listen o attention o everybody attention o Spirit of God let me play you who can battle with the Lord? We say nobody. Èmi ò mọ̀ pé Wàsíù Àyìndé wà nínú ìgbàlẹ̀ awo tó lóun fẹ́ jọba tán ti ń ṣòro awo fún simply because wọ́n fẹ́ gbá ọba Àwùjalẹ̀ síkírò Àwùjalẹ̀ wọ́n fẹ́ gbá wọn báyẹn wọ́n fẹ́ gbá wọn dànù wọ́n fẹ́ pa á. Wàsíù àbí killing a lot of people. Nígbà tó pa Aláàfin Ọ̀yọ́ wọn àwọn ọmọ Ìjẹ̀bú tó wà lórí Facebook wọn ni wọ́n ríran sí. Si Wàsíù pé òun ló máa lọ jọba aláàfin pé wọ́n rí tó wọ́n na ọ̀pá sí aláàfin tó ti kú na ọ̀pá sí Wàsíù pé òun ló máa jẹ aláàfin òfò yó mo pariwo ń bí pé ẹ gbà wá o tí n bá ń sọ̀rọ̀ wọ́n máa ní ẹ má dá Auto Bola lóhùn she is a paranoid she is kìnìkan kìnìkan wọ́n tún sọ ọ̀dẹ̀ wòsàn táì tó sọ pé kí n accept pé orí mi yìí kan balẹ̀ fún mi wọ́n ta six thousand dollars ní orí Facebook yìí wọ́n bẹ ọmọ ní Canada wọ́n bẹ ọmọ ní South Africa I mean ní America ìgbà tí mo kọ̀ ń gbà yẹn òun ni wọ́n ṣe gbé kéèsì gbogbo story tí wọ́n sọ nípa àtiwájú ni wọ́n ṣe gbé wá fún mi